orí ọ̀rẹ́bìnrin tí mo ní pọ̀ jọ ọ̀rẹ́kùnrin lọ́wọ́ làwọn ayé fi rò páláṣẹ́wó ni mí ṣùgbọ́n ṣé tí mo ń ṣe ò ló jẹ́ ṣe ayé ló jẹ́ kóbìnrin máa fẹ́ mi pẹ̀lú ọkùnrin ká má parọ́ ká má jalè bàbá abíbá kóbìnrin ṣe ń fẹ́ mi lọkùnrin ń fẹ́ mi orí èmi adúmára dán eyín fúnjẹ owó o èmi dán fún pimpu no pimples ọ̀yẹ́ pọ̀mpì lẹ́gẹ́lẹ́gẹ́ dey destroy ọkọ̀ ṣé ó ní kíní kan tí wọ́n mú kún èjì mú ẹ̀ta kún ẹ̀ta ni ó sàlẹ̀ ìrìn ìṣe ń gbà yẹn. ọlọ́run ló gbìyànjú jáde kò sẹ́dẹ̀ ọlọ́run ló gbìyànjú jáde kò ń ṣoògùn ló gbìyànjú jáde kò ń ṣe ìrìn ìṣoògùn kò fi ní style ọlọ́run ló gbìyànjú jáde nǹkan tó ní mọ̀ nìyẹn. kì í ṣoògùn àìmọye àwọn tẹ́pẹ́ àwọn gbàtà náà tá a fẹ́ dìde ó láwọn tẹ́pẹ́ ọjọ́ tá a máa lọ sábò wọn gbà yẹn hmm. tá a máa lọ gba máìkì. kí wàá ní àjọṣepọ̀ múlí tọ́ndà àti Saheed Òṣùpá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́. a bá sọ pé ẹbí ni wàá mi ìpàjà yòpa. kí ló wàá mú yìí tẹ̀lé ara bá ń bí so but ìjà kò lè wáyé láàrin yín lórí iṣẹ́. bàbá nínú ìfọwọ́rọ̀ tá a ṣe ńgbà kan tá a parí olórin kan olórin ẹjọ́ wà lọ́dọ̀ Saheed Òṣùpá ni ẹjọ́ ń tẹ̀lé ni olórin wa sọ pé ó ní Saheed máa ń fi múrí tọ́ndà kẹ́ àwọn gbé wa ní àárín Pasuma lẹ́ni àti tó ń bí pẹ́ẹ́pẹ́ àtọ́lọ́ Òṣùpá ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ ṣe dáadáa àtọ́lọ́ Òṣùpá tẹ́ padà sí. èmi dúró sórí pé Fuji barista nìkan barista ìsinmi Fuji òun lèmi dúró lé lórí pé kí Fuji má bàjẹ́ àkóńtò ọ̀rọ̀ tí barista wọn sọ ń gbà yẹn ó nílò òní jẹ́ kí ó tu ìwò tu ṣó ló ní fún mo yára pé ẹ̀ ń barista ẹ̀ ṣé barista ló ní fújì ni. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ẹ̀ Oyinmomo ẹ pè é kí n gbọ́ná. oyin mama oyin mama oyin mama o oyin mama. ẹ pè é kí n túbọ̀. oyin mama oyin mama oyin mama oyin mama. ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní oyin mọ́mọ́ lètò ètò náà ní ìwé wọn láti àgbàlá AK Media Concepts Limited níbi tí a ti ń dábìrì tí a ti ń rọ̀ bí òwe ǹjẹ́ lónìí alárẹ̀ àjàgbá tuntun náà ni àmútọ̀yìnwá o aláàjì múrí alábí thunder. lọ́lọ́mí múrí alábí lọ́mọ tó ń wí thunder lọ́mọ tó ń sọ tó ń sọ ọmọ tó gbọ́ lálùjọ tó fi ṣàjẹ pàdé ẹni òpè tí ò mọ oúnjẹ wọn ò máa sun jọdọ fún òpè tí ò mọ orin wọn ti ní ìyẹn ò kò lárùn ọgá olóòtú ṣẹwà pa. bàbá ẹ mọ̀ káàbọ̀. àwa ni ẹ jàre. ah ó mọ̀ tó jọ mẹ́ta ọjọ́ kan pẹ̀lú kódà tọ́ndà náà la rí báyìí. Ah, àwọn náà kọ́ ọlọ́run ọba ló bẹ́ẹ̀. àdúpẹ́ àdúpẹ́ ìrìn àjò fújì bó ti yẹ pé ẹ ti wá sórí ètò yìí nígbà kan rí fáwọn ọmọ tí onímọ̀ ẹgbẹ́ ẹ̀ ti wá ẹ̀ wá ilé ń pè ní àti rìbráǹdì àti ilé ìwọ̀n bọ́ rìbráǹdì ilé àbí àkọ́tún ilé sá <laughs> àkọ́tún àtúnṣe yìí wọn bá ń sọ nípa hmm. orin fújì èrè fújì iṣẹ́ fújì wọ́n ní ààrí star kankan mọ́ àṣẹ nǹkan ti wà ń bẹ̀ wọ́n ní kò sí tuntun lágboolé fújì pé ọmọ kan náà sọ lọ́wọ́ ẹ̀ tó ń mìgboro sí tí kí ló fà á sẹ́yìn ilẹ̀ fún ọláyìn àbẹ́ àbí àbẹ́ ẹ̀rọ àwọn tuntun kan wá. wẹ́ nǹkan mi lè sọ pé àrísà mọ̀ náà gbogbo àwọn tó wà ń bẹ̀ gan wọn tíì àwọn èèyàn sì wà lẹ́nu iṣẹ́ ìtàn. ẹ aláwọn tuntun sẹ́. àwọn tuntun ń dìde but ó dà pé wọn ti circulate ni kò easy láti jẹ́ ìràwọ̀ hmm. kò ṣe ọlọ́run wa ń gbìyànjú jáde hmm. àwọn ọba tajẹ́ tajẹ́ àgbànú ọlọ́run mọ́tẹ́pẹ́ à ń pọ̀ wọn sẹ́yìn mo lọ́mọ tí mo tẹ́ pé tí bá ń kọrin tí bá kí tó kọrin akọrin tó dẹ̀ mọ́ ní kọ dáadáa. tó náà gbìyànjú tó náà gbìyànjú bẹ́ẹ̀ làwọn tó àwọn tó kù náà wọ́n ní wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. bọ̀ tọ́lọ̀ wá ti sàmì sí ọ̀rọ̀ wọn láti jáde kí la fẹ́ ṣe sí. ṣùgbọ́n àti jáde wọn yẹn ṣé ó ní kíní kan tí wọ́n mú kún èjì mú ẹ̀ta kún ẹ̀ta ni ó sàlẹ̀ yẹn ṣe ń gbà yẹn. ọlọ́run ló gbìyànjú jáde kò tẹ́ de àìmọye àwọn tẹ́pẹ́ àwọn gbàtàrà náà tá a fẹ́ dìde ó láwọn tẹ́pẹ́ oúnjẹ ọ̀tá tá a máa lọ sábò wọn gbà yẹn tá hmm. a máa lọ gba máìkì. bí àwọn òwò àtàwọn òwò. ẹ tí n bá ń sọ nípa àwọn táwọn máa ń tẹ̀lé ńgbà yẹn wọ́n táwọn fẹ́ dìde alhaji saidu ṣùpá ọjà nọ́mbà wà lára wọn. ó wà ń bẹ wà ń pasuma wà ń bẹ. alabi ọtaba àwọn náà wọn rè ńgbà yẹn tá a bá gbọ́ pé òbẹ́sẹ̀rẹ̀ wà láàrin wọn hmm. bísí máa ṣe lójú ẹlẹgbàá ńgbà yẹn hmm. èmi dẹ́ ń gbé ajégúnlé amukoko máa ń ṣe lọ sójú ẹlẹgbàá láti lọ gba máìkì lọ́wọ́ òbẹ́sẹ̀rẹ̀ ńgbà yẹn àwọn síbára ní kọ́. gbogbo àwọn síbára gbọ́n náà wà ń gbà náà wọn náà wọn máìkì lọ́wọ́ wọn gbà yẹn náà pàtàkì máìkì yẹn kọ́ ló gbé wa jáde nǹkan tó fẹ́ fàyọ̀ nìyẹn pé gba máìkì lọ́wọ́ yẹn kọ́ ni. òun kọ́ ló sọ̀rọ̀ di olókìkí o ọlọ́run balùwẹ̀ ń sọ̀rọ̀ di olókìkí ṣùgbọ́n hmm. à ń tẹ̀ láti gbà wọ́n jáde ìgbọ́n tọ́lọ̀ wá ti sọ pé wọ́n máa di star kò sí kàtà fẹ́ ṣe sí. ìrìn àjò orin agbọ́pẹ́ kéwu <laughs> báwo ni ìrìnàjò kéwú ìrìnàjò múrítọ́ndà àtòní fújì gan níbo ló ti pàdé. mo ní tipẹ́tipẹ́ ni mo ti forí tì kó tó di pé ọlọ́run wá gbàdúrà o mo ní nígbà kan níbi tí mo bá ti ń ṣeré mi kò sẹ́nikẹ́ni tó máa ń dúró wò mí o ṣùgbọ́n nísànyí mọ̀ pé mí lóde gbogbo ayé náà retí mi mo dàrí dunú mo dàrí fi ìtọrọ ògo mi búyọ òkìkí mi tún kàn sí wàràfà náà wù mọ́ kánáàlì yàá o àlàbí má dèrò ẹ̀yìn nínú olórin torí ilé kéwìn ti bẹ̀rẹ̀ orin kíkọ orin kéwìn fi bẹ̀rẹ̀ orin kíkọ so nǹkan tó bá bẹ̀rẹ̀ ni pé ilé kéwìn yẹn ló mú ló bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ orin kíkọ ilé kéwù ilé kéwù islamic ẹ̀kọ́ láǹpẹ̀ ń gbà yẹn hmm. ládùúgbò amukoko àjẹgúnlẹ̀ hmm. ládùúgbò tiwa ládùúgbò tiwa bàdíà bàdíà ni àjẹgúnlẹ̀ fún akólídé ọ̀dọ̀ tiwa ni. ilé kí wa la àgbẹ̀ ilé kí sọ́mọ́ àtàwọn ayíkiri wọ́n fẹ́ mú àwọn ayíkiri gbà yẹn sọ́wọ́ àwọn olófẹ́ jẹ́ single ìdánimú gbogbo wa wọ́n ń try gbogbo wa wò so bọ̀tọ́ rí pé dàpọ̀ ìwé omi ló wà òkè náà wọ́n lọ́ọ́ máa lead wa láti lè kéwù kò jù bẹ́ẹ̀ lọ bí tí òun. ìbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ labalẹ̀ nìkan máa ń máa wọ̀sọ̀ fìlà máa jábọ̀lẹ̀ tí wọ́n gbà máa wọ̀ fìlà sí wa lórí a máa fetí dáfìlà dúró ńgbà yẹn wo nígbà wọn kọrin ẹ uscon aṣọ àdáì ẹ ń bá ẹ láwọn ẹgbẹ́ kan níbàdàn wọn máa ń pè mí wọ́n máa ń fi mi ṣàṣewájú máa ń lead wọn gbà yẹn mm. uscon àti eh, fẹ́rántì kejì ẹgbẹ́ bíi méjì ni wọ́n ṣá mm so máa ń lọ ṣe máa ń lọ lead wọn fún mi. nígbà wo ni wo lẹ ọkọ ń gbà náà. àwọn orin kéwòn ni àwọn orin ẹ ọjọ́ wo ni mọ àná ọjọ́ wo ni mọ ọjọ́ wo ni mọ mo rí ìtàdọ níṣẹ ló dùn mọ́ wa àwọn ẹbí oníwòlíì mọ gbogbo wọn fọwọ́ sí alákàásáúfà alálòpọ̀ orí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe ń kọ́ ń gbà yẹn nìyẹn. títí títí kó tó títí pé a sì lè kéwòn ẹ̀ẹ́dẹ́kájú wéré náà ó ti nú àwẹ̀ ẹ jẹ́ ká jí wéré náà àwọn ilé kí ó sàkú yẹn àwọn àdúgbò láti ilé wa sí ilé wa ilé àmàlọ́lé wa jí wọn lọ́lé àwọn onílù jí wọn. ṣé àti jìrà yín káàkiri bẹ́ẹ̀. ilé wa ilé wa sí ilé wa abẹ̀rẹ̀ ládùúgbò wéré nìyẹn àti ah, jí wéré àti nkàrà wájọ bàtà ṣe eré ọdún wa fẹ́ ṣẹlẹ̀ ọdún tún ń bọ̀ ah, ó yẹ ká gbaniṣẹ́ o. ó yẹ ká gbaniṣẹ́ o. ká tiẹ̀ tó ká dán wò. ká dán wò. àdẹ̀tẹ̀lẹ̀ wò. lábùkòkò náà lábùkòkò náà bérebérébéré àdẹ̀gbàdẹ àdẹ̀ṣe first show yẹn ó dẹ̀ ní ọ̀bákùnrin àdúgbò wa promoter ni nínú olórin mo máa ń gbó lórin jáde. ṣé kìí ṣe mòṣe. náà mòṣe kọ àwọn ilé ìtura kí mòṣe tó dé. ok àwọn ẹ ti wà ṣáájú mòṣe. wọ́n pè wọ́n ní bàbá alakẹ́là kónkò. alakẹ́là kónkò. wọ́n máa ń ṣe wọ́n máa ń gbé olórin papọ̀ wọ́n máa ń ṣe gba competition la máa ń ṣe kò ṣe kò ń ṣe promotion. Hmm. wọ́n mú tó ń dà wá. wọ́n mú ẹni mìíràn tó ti pọ́wọ́ lé. láti rí àmì wọ́n lé mi láti kó hmm. láti ibi ok ẹ ṣe competition hmm. wọ́n á gbé kọ́ọ̀pù fún ẹni tó bá win. Hmm. mo fi kọ́ ní rẹ́kọ̀dì mi kan mo ní láyé ọjọ́ òun láyé combination láyé ọjọ́ òun láyé competition hmm. láyé bàbá àlàkẹ́ àlàkẹ́ là kóńkó owó bàbá àlàkẹ́ àpò olórin méje papọ̀ a ní kan wá fi gágbága kan lè mọ̀ ga wá ní kẹ́ má kọrin olórin kẹ́ má lùlù onílù mọ́ a ò gbọ́dọ̀ jù kọjá àwa àyà ẹnikẹ́ni tó bá wá gba champion náà máa gbéfe fún so gba competition náà máa ń ṣe. èyí sì gbafẹ́ àbẹ́ ìgbafẹ́. mo gba gbogbo gbogbo tí mo ṣe ń gbafẹ́ níbẹ̀ yẹn gbogbo àdá àwọn sẹ́ǹtì mi ni mo gbà fọ́ọ̀sì fọ́ọ̀sì. owó àwọn ṣètìmà ń bá dí àgbà ìgbà àwọn ṣètìmà gba àwọn pépèrè ń pè. pépèrè ń pè àwọn pépèrè. Ah! ẹbí náà mo ń lọ gbọ́ wọn gan. Ah! gbogbo àwọn tàfíkì ẹ kò. wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ gbàyà àbẹ̀fẹ́ náà wà ní kò gbà. àbẹ̀fẹ́ gàdí àbẹ̀fẹ́ pàdánù rámbà. lára àwọn tó já sínú wa ṣùgbọ́n máa ń gbé fọ́ọ̀sì tó bá ṣe competition nígbà yẹn gbà yẹn wọn àti ìwà ẹjẹ àmọ̀wò hmm. ah, yàmẹ́ẹ̀dì ṣọ̀la ṣùgbọ́n ni ọba ń gbẹ̀ yẹn. ní àárín àwọn mi ni màá ń gbé fọ́ọ̀sì kò sẹ́ni tó máa ń là wá. ẹ wá múrí thunder àti saheed òṣùpá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́. tábà sọ pé ẹbí ni wá mi ìpàjá yóò pa ìbánilẹ́yìn ni. ìbànújẹ́ mi ìbànújẹ́ tẹ̀gbọ́tàbúrò ni wá ẹbí ni wá bàbá àti màmá bàbá àti bàbá mọ́ra wọn ìyá àti ìyá mọ́ra wọn so à ń ṣara àtà síra wa so ẹ̀gbọ́n mi family ẹ̀gbọ́n mi dada bàbá mi ẹ̀gbọ́n mi bàbá àti múrí thunder ẹbí ni tẹ̀gbọ́tàbúrò ni ẹbí ni wá so but nǹkan ìjà kò lè wáyé láàrin lórí iṣẹ́. ẹ ẹ kájẹ tó lọ síbi ìjà kájọ sọ bí iṣẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn tí ẹ ti ń gba máìkì ẹ̀yin lọ́bẹ̀ bomi lórí stage definitely bẹ́ẹ̀ ṣe mú gbà ẹ̀ definitely definitely kò sí àǹṣárá àtàṣírà wa kò sí ẹni tí ò mọra bàbá àti bàbá mọra wọn ìyá àti ìyá ẹ̀gbọ́n so kò ṣe pé ó yá pé ẹ ọmọ wọn lè sọ pé wọ́n máa ń sọ pé ta ni òun náà mú rí náà ló máa ń jáde pé a. ẹni ẹlẹ́bí ẹbí ní. pẹ̀lú gọ́lọ́n tó fi dé Ìbàdàn gan. tó fi dé Ìbàdàn. bàbá nínú ìfọwọ́rọ̀ tá a ṣe ń ni olórin wa sọ pé ó ní ó ní Saheed máa ń fi múrí tó ń dà kẹ́ àwọn pé òun ó rí ó rí ó lẹ́yìn bí ọmọ lójú ṣùgbọ́n kì í ṣe ó gbẹ̀yìn lé àwọn lórí ṣé bẹ́ẹ̀ ni. ibi tó perspective ibi tó ti rí nìyẹn. ṣe ẹ̀mẹ́tì mọ̀ sọ́sá. mi ò mọ̀ bọ̀ ibi tó ti rí láti tó ti rí nìyẹn ibi tó ń ṣerú tó ń ṣerú sí ni. nọtíkà mo sọ tọpẹ nọtíkà. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ aláyọ̀ ṣe bẹ́ẹ̀ mẹ́ta lé òun ṣe à ń ṣe ará àtàsíra wa. ó ní ó ní ọlọ́lá ìfaramọ́ yín dà wọ́n lọ. kí aláìgán tó bó ṣe dìde àtijọ́ wa kórúkọ yẹn kó tó wà tó wà mú sọ fi aláṣà náà ta síra wa àjọgbọ́n sádùgbò kan náà hmm. àjọgbọ́n sádùgbò kan náà kọ́tí mo sọ yẹ yín hmm. tó fi dé tabatún gbàdá tó tẹ̀sán pé ní dé Ìbàdàn ẹ̀bí ni kí ló wà mú yín tẹ̀lé arábàmbí. no nígbà ẹ nígbà ìjà yẹn àwọn èèyàn àwọn èèyàn ló àwọn èèyàn ló miss àwọn èèyàn ló ṣì mí gbọ́ ni hmm. àwọn èèyàn ṣì wà gbọ́ síra wa so máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ṣe pé arábàmbí ọ̀ mátàgbàmọ́lẹ̀ ìtẹ̀lé mhm. kan àbólúfimọ́ àbólúfimọ́ èmi dúró sórí pé Fuji barista nìkan barista ìsinmi Fuji òun lèmi dúró lé lórí pé kí Fuji má bàjẹ́ àkóńtò ọ̀rọ̀ tí barista wọn sọ ń gbà yẹn pé ó nílò òní jẹ́ kí òtù kò ṣe wẹ́ẹ́ mo fi ṣe kẹta olúfimọ́ ọmọ fi ṣe kẹta araba mi but àwọn èèyàn àwọn èèyàn ṣìgbọ́. wọ́n yé sí mm. wọ́n ṣìgbọ́ sọ́wọ́ nígbà tó wọ́n yé sí tán tán tán tán bù pẹ̀tírò sí nǹkan mm. kí nìkan tẹ́ lose tí mo ṣe wà láyé báyìí ṣé mo lóòsàn kan báyìí tí mo wà láyé hmm. tí mo mi tí mo ń ṣe mi táwọn ayé dẹ́sẹ̀ ń pè ni mo lọ ṣe. ẹ pàdánù kankan alihamudulilayi. gbé wa ní àárín Pasuma lẹ́ni àti tó ń bí dúpẹ́ nípa àtọ́lọ́ òṣùpá ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ ṣe dáadáa àtọ́lọ́ òṣùpá tẹ́ padà sí bó láàrin. ẹyin tí rẹ ń sọ̀rọ̀ pàṣọrọ Pasuma ó ń kọjá nídàra wọn wọn ò fìgbà kan kó lọ́dọ̀ òṣùpá. ok. wọn ò dẹ̀ fìgbà kan sọ pé ọ̀tá Pasuma ni mí. Mm. múrí tọ́ndà ó dá dúró ó dá dúró mo mọ̀ pé tọ́wá ò lè sọ̀rọ̀ múrí tọ́ndà kò má sọ̀rọ̀ òṣùpá bẹ́ẹ̀ni kò sí pé ìfẹ́ sọ ò lè sọ sítórì mi kò má sọ mọ́ òṣùpá ó gbọ́dọ̀ lórí gọ́nà ara wọn fi yẹn ọ̀nà ẹ̀ so pé mo wá bọ́ Pasuma àṣekú pé yá mo lọ mo ti lọ di ara bàbí nìyẹn mm. ṣé nǹkan tí mo sọ yàgbé àbúrò kí wàá lórúkọ ẹbí tí ṣé mi èmi dá ẹbí ẹ má jà mọ́ ẹni máa yà wọ́n ní ti mutọ́ndà. mutọ́ndà so mutọ́ndà mi ò gún mi ò sí ní pé ìgbà tí kìnìyàn ṣẹlẹ̀ mi ló pé ẹ má jà wọ́n lè mí dúró but àwọn èèyàn lọ ṣùgbọ́ pé bí amọ̀ lọ tún. àwọn èèyàn lè kọ́ ń gbà náà torí ẹ bá ní kọ́ mọ́ jà mọ́ yóò lè dẹ̀ kọ́ olórin tí mo kọ́ ọ̀dọ̀ tí mo rántí ẹran tí ẹ máa farabalẹ̀ fún yín. ẹ mo rántí mo kọ́ ẹ̀rọ ìbínú ẹ máa gbọ́ pé ẹbí arábà ń gbé kíní kan kìnìkan ìfẹ́ gbọ́mọ́ bó ṣáà ni mo ṣe kọ́ ìfẹ́ dárúkọ jù wa fuji kan ṣoṣo náà ni ibi tí mo fọ àgbò barista ló ní fuji mo ṣáà ní mo ṣe kọ́ gba ẹni tí pẹ́ tí mo ti kọ́ eh. omi ìrántí ẹ̀ mọ́ dáadáa mo kọ́ pé mo fẹ́ bá gbọ́ ẹbí kìíní kan mọ́ ẹbí kìíní kan mọ́ mo kọ́ bẹ́ẹ̀ lóòótọ́ ń gbà náà lọ. Hmm. barista jẹ́ ká jó lórí pé fuji kan barista. aláàjì ẹ̀yin wa wọlé síbi eh. ṣé síkírù àyìndé barista ọmọ balógun ọmọ òde ṣèfáwù bàbá àmọ̀jọ́ tó àṣà bàbá àràsákì àti bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fuji ni ṣé ò fuji mo ṣáà rí pé ẹ̀ ń dárúkọ barista fuji ni ẹ according to nǹkan tá a ìtàn tá a gbọ́ hmm. Barrister ló ló jẹ ló ló name Fuji ló sọ lórúkọ òun ló là ní ló sọ lórúkọ wéré ni ó wà hmm. àwọn oríṣiríṣi orin tiwa wọ́n ti ṣe sákàrà wọ́n ṣe gbogbo ẹ̀ oríṣiríṣi wà pàláwà wà kò sí Fuji kò sí nǹkan tó jẹ Fuji hmm. anidégbọ́ ní àwúrèbe gbogbo nǹkan èyí tó wà láti làwúrèbe tí wọ́n kọ́ tó fẹ́ ó tún yàtọ̀ òun làwúrèbe ṣùgbọ́n Fuji yẹn Fuji yẹn o ọmọ ògbésì báwo ló ló ń mímu nǹkan ní fújì tẹ́yìn sì tẹ̀lé. Hmm, tí gbogbo àwọn ẹ̀dẹ̀ tẹ̀lé gbogbo tó bá wá gan wọ́n ti tẹ̀lé barista ló ní èmi fújì ẹ̀ so òun ló fún un lórúkọ ó dẹ̀ ní mímì tó ó dẹ̀ ní mímì ẹ̀. ní ibi tí ẹ̀yin ti wá lọ́hùn hmm. a ní gbajúgbajà promoter kan bẹ̀ Alhaji Abdulwahidi Mosebola tán kí ni pa wọn ọmọ àdúgbò mi lélẹ̀ ìjọ wọn náwó sí ṣe ti ṣeré fún wọn. Ah, promoter mi náà àwọn náà ni market mi. bó ṣe bọ́lá tán ni. ẹ òun ló market mi. ṣe láti ìpìlẹ̀ yẹn náà ni. ẹ mi náà mo sọ di promoter. thunder ni mo sọ di marketer. bó o ló ṣe jẹ. ẹ iṣẹ́ wa because wọ́n máa ń ta kẹsẹ̀ tí ládùúgbò wa ń gbà yẹn. bẹ́ẹ̀ ẹgbẹ́ máa ni wọ́n so but àwọn òbí táwọn tẹ̀ ti ń fẹ̀rẹ̀ gbálẹ̀ kiri pàṣẹ àfẹ́ agbọ́dọ̀ ṣe record náà ni. ìgbà hmm. tó jẹ́ tá a jọ́sẹ̀ gbọ́n ti ṣe ṣe ṣe ṣe ọlọ́run ní ká tètè rí opportunity yẹn. láti ṣe record. láti ṣe record ó pẹ́ kí n tó rí record ṣe. mi tẹ̀lé àwọn tó máa ṣe because mo kódà mo wá dé pé mo lọ sí kòńgbà yẹn bàbá wọn kọ́ máa kàn ní giwa giwa promotion mo lọ gbà yẹn yẹn ní kí n lọ ṣe demo àmọ́ ni àmọ́ ti ju demo lọ mo record mo need. mo ti ju demo lọ lọ hmm. record mo need mo kàn tó wà nílẹ̀ so kọ́ lọ mo pe ah mo ṣe fẹ́ bẹ́ẹ̀ rẹ̀ tí n bá lọ play ó ló lọ record live cassette mi. mo ṣe bọ́lá tán. o máa ń gbé deck o máa ní káwọn gbé deck wa lọ record live ah. live wa dẹ̀ ti wá nǹkan gbà yẹn ẹni tó ń ṣe live ìtàn ti ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí opportunity rẹ́kọ̀dì náà ó tún lè jù báyìí lọ. báyìí lọ. àlàyé iṣẹ́ kún wa ṣe kákújọ ṣe. ẹjọ ṣe ni. bisimilayi wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó yá bisimilayi òun náà ló kò sí nǹkan kan kọ́ náà àjọ máa dó tira náà ni kò sí wèrè bisimilayi. ẹnìjọ ṣe níbi tó lápẹẹrẹ. àdèbẹrẹ wẹrẹwẹrẹ optimism lọ wanted lọ celeb ọlọ́ọ̀dẹ gbà. bíi mélòó báyìí all together. tí mo ṣe bẹ́ẹ̀ tàtẹ tún ṣe fún. mo ṣe fún bàbá ìmọ̀ alágbádá náà mm. alágbádá yẹ bí abi four abi five mo ṣe fún eh, bàbá eh, Moorside mo ti ṣe fún eh, kílórúkọ Golden Point so àwọn promoter àwọn marketers most of the marketers ti lọ sí làjọ ṣe business. abẹ tó gójà bá rà tẹsí báyìí. ẹ o ti ń lọ o ti ń lọ sí thirty o ń lọ sí forty. forty thirty something ni. ìwúrọ̀ àwọn àgbòrò tó mì tìtì báyìí. èmi mo ṣe rẹ́kọ̀dì tó dọ́ mẹ́ta kí ló ṣẹlẹ̀ kí ló fà á. Hmm, industry ló fà á. kí ló ṣẹlẹ̀ ní industry. Eh, industry yẹn mo rí pé dà pé àwọn kíṣẹ́ẹ̀tì wa kíṣẹ́ẹ̀tì ń sin òfin bẹ́ẹ̀ jáwó mọ́ social media ti. olówó àgbòrò olówó àgbòrò but then wọ́n ní bónígbà bá ṣe pé gbẹ́. bá a ṣe bá a pè é. tí nǹkan bá gbẹ mo fẹ́ kó gbẹ yẹn gbẹ. kó gbẹ yẹn gbẹ àwọn èèyàn. dáadáa mo fẹ́ lo style Michael Jackson wo tí wọ́n fẹ́ Michael Jackson kò tètè rí sábọ̀mù my God request fún dàda tó ń pé òun ó dẹ̀ mọ̀ pé òun máa fún ọ ní nǹkan tó ń fẹ́. ó wà ńlẹ̀ o. ó wà ńlẹ̀ o. ṣùgbọ́n ìfẹ́ ah! káwọn èèyàn kan. ó wà ńlẹ̀ bọ̀ tó pọ̀ jù kan tó wà ńlẹ̀ bọ̀ ó láti bí ọdún mẹ́ta mi ṣẹlẹ̀ kọ́ọ̀dù ń sìn gbogbo ẹ̀mí fẹ́ wọ́n fẹ́ kó sọ bàbá bàbá ojúmọ́ lórí ni àwọn làwọn mìíràn tún àwọn pàápàá òní pọ̀. wọ́n máa jáde kí wọ́n kọ́ nítorí wà lẹ́mìí kó ọ̀fọ̀ kan lé ìwọ tí ń gbọ́ nǹkan tó ń sọ ìwọ dẹ̀ nǹkan tí wọ́n mọ nǹkan tó ah bisimilayi. èyí tẹ̀sí ní kò tí kò tẹ́. ni ẹ jẹ́ wá káàkiri àgbàlá ẹ jáde mọ́ ni. o music o music tó bá gbà òun òní ni òní fún ẹ problem máa ṣàfihàn fún ẹnba ẹnìkan mi lè ju jáde. ó wà nílẹ̀ dáadáa ó wà nílẹ̀ dáadáa òun yẹn kọ́ ni problem. káàkiri tẹ́tí wo tẹlifíṣàn wa àdúpẹ́ o bàbá tí agbára ni múre thunder alabi ọmọ. madegun madegun madegun hmm. yẹn bá wa. ọmọ orí madegun bàbá mi ni orúkọ bàbá mi ni hmm. orí madegun orúkọ bàbá mi gan ni Salaudeen orí madegun alamu. ńgbà tẹ wá yíyà sídìí orin kíkọ wọn fẹ́ kí ẹ lọ lè kí o ni wọ́n fẹ́ kẹ́ ẹ dàfà. kódà fẹ́ kí n tó fẹ́ kí n máa ṣe wá sí àfọwọ́dà sí wàá mi fẹ́ kí n ṣe. ọ̀gẹ̀dẹ̀ ṣéwù <laughs> ẹ wá mú fújì wọlé <laughs> èmi náà wí kí n sọ. ẹ ó náà ni mo ti mo ti sọ mo ti sọ mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe pé wá sí fújì orin tá à ń kọ yìí tá a bá wò dáadáa wá sí la fi ń ṣe. Hmm. wá sí dẹ́pọ̀ oríṣiríṣi positive wa, negative wà sí hmm. wa ìwọ ló máa mú ètò bá wù ẹ́ ń tó bá fi ẹ gidi wàá bá ń bẹ̀ hmm. tó bá fi ṣe wà á bá ń bẹ̀. bí ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ní àwọn afáàkọ́ sọ pé wọ́n ní pé ọlọ́run sọ pé orin ò dáa ọlọ́run sọ pé orin ò dáa sọ pé ọlọ́run kọ̀ndẹ̀mù orin kò síbi tọ́lọ́run ti kọ̀ndẹ̀mù orin pé ẹ má ká má kọrin tí ò dáa ló sọ. kò ní ká má kọrin kò ní ká má kọrin o ti bọ̀ láwọn màláìka ló ń kọrin lọ́run. ṣé bóòlù bẹ́ẹ̀ ni tó kọrin ṣé bóòlù fún wọn lẹ́bùn. Hmm. ọlọ́run máa fún mi tẹ́pẹ́tẹ́ kọ̀mpútà mi wá báyìí kò sí ó máa wá tẹ́ kò sí tó bá ṣe ọlọ́run ló fẹ́ but ọlọ́ba ti pé wá báyìí tó bá ti fi lè mú tó ti mú rẹ́kọ́dì kalẹ̀ sínú kínní yẹn ọlọ́run ló fún ẹ bọ́ ọlọ́ba ò ní rántí ẹ̀ láyé tó bá mú kalẹ̀ yẹn hmm. òun ló pọ̀jù nù rìn ọlọ́run máa ń gbé wa. bàbá ohun tí a máa ń sábà gbọ́ lọ́pọ̀ gbà ni pé wọ́n ní ẹ̀yin eléré ẹ̀yin olórin tẹ́ bá ti kẹ́gbẹ́ jọba ẹ̀ bẹ́ẹ̀ ní sáà àgbà kan ẹ̀ máa dà wọ́n nílùú lẹ̀ ẹ̀ tún máa máwọn míì bí nǹkan à ń kàn bá yín fọwọ́ tì í ni as a stakeholder bó kí lè fẹ́ sọ sílẹ̀. ọlọ́bàjọ́ bára yín ọlọ́bàjọ́ ká bára yín fọwọ́ tì. àmín. kò sẹ́ni tó bára yín fọwọ́ tì gbogbo àjọ ń tira wa síwájú ni. Hmm. kò sí tó ṣẹlẹ̀ ni pé tábàwò náà general ní gbogbo ẹnu iṣẹ́ ìka ọ̀dọ́gba definitely seniority máa wà ọ̀gá máa wà junior máa wà lẹ́nu iṣẹ́ hmm. ó depend position tí wọ́n bá wà wọ́n á fi gbowó ló máa fi ń gbowó mm. nínú báǹdì báǹdì position ló máa fi ń gbowó. ẹni tó jẹ́ lead drummer yín oní ètò oní ètò ń gbà gbà. wọ́n ní set tí wọ́n tẹ́ pé wọ́n jọ jẹ́ the same set bẹ́ẹ̀. tẹ̀ máa pín fún pé wọ́n gbà báyìí. iye kan náà máa gbà bẹ́ẹ̀ o lè fi wé àwọn tó dé ní ten years to this time. Mm. pé ìyá táwọn tó ń bá mi sáfù for thirty years kó máa fún ẹ ní kò lè nǹkan tí mo sọ yé yín. bí wọ́n ṣe máa ń ṣe é nìyẹn àwọn tó bá dé lẹ́yìn tí ẹ náà dé gbowó tó ẹ̀ wọ́n bá ṣe dé sí ni ẹ ṣe ń sanwó tí. ẹ ṣe ń sanwó tí bó ṣe ṣàfù àti àti àti àfihàn pé ó ti ṣàfù àbọ̀dì báyìí ti pẹ́ àwọn fáwọn yòókù ní five thousand ẹ fún ten thousand ẹ má fi wé o. ilé yàtọ̀ o yàtọ̀ o. àwa mídíà yín kan tá à ń ṣe fún yín kan ó ní bẹ ṣe ó ní bẹ ṣe máa ń àkàṣọ yàtọ̀ yàtọ̀ ilé yàtọ̀. wà á treat ẹ wà á ti mọ iyì yàtọ̀ sí. àwọn tó ṣe ìdílé ni tó ń pè wọn blogger so òyí táwọn ń gbé káàkiri àwọn jẹ amáyé ni wọn ṣe kí ní kankan ní. ó depend kálukú ṣe ń inú ilé nínà báńdì ní kálukú tó báńdì ẹ̀ oníkálukú yẹ sọ àmì ilé sọ pé tá a bá ṣe tán sàwọn sìn tá a bá ṣe ṣòtọ̀ bóyá ṣó mẹ́rin lálọ́ láàrin ọ̀sẹ̀ ni o bóyá mẹ́ta ni o hmm. monday ni máa aláti everybody wọn hmm. wọn ní wọn ò ní dún wọn ní kí wọn dóbèrè wúlọ mi tó wá di monday gbọ́n pé àwọn àrí alátàwọn so wọn ní kò sẹ́ tó máa ṣe ìmọ̀ gbà kán wà pé pé tàbá dẹ̀ ṣe tán lórí stage bẹ́ẹ̀ lọ́mọ máa yóò yẹn fún wọn <laughs> ẹ̀fún wọn kì ẹ̀fún wọn tutù kì ẹ̀fún wọn tutù kì ẹ̀fún wọn lọ <laughs> àsìkò ní gbó tí o bá ti tí o bá tí o bá ti dùn débẹ̀ iṣẹ́ ó ní level by level tó máa ń lọ mm. ṣùgbọ́n ìbá ń fi aláìsàn ọ̀hún sí àjòkò àjòkò sílẹ̀ wọn máa ṣẹ́ ẹ̀dẹ̀ pérépéré mm. ìgbàgbọ́ pé ah, pé àbálẹ̀ ìfẹ́ ṣàwọn bọ́ọ̀sì báyìí wà kí la fẹ́ fún wọn báyìí mm. kí la fẹ́ ṣe báyìí ẹ bá ń yáwó fún wọn kán lè lọ. ẹ̀yin lè forí rọ yẹn. gbogbo yẹn ẹjọ wọn làwọn ń lọ jẹ. òkìkí ń kọ́ àkọ́mọ agbórúkọ ah. yìí lọ́sẹ̀ àwọn sẹ́tù mídíà máa ṣe gbogbo rẹ̀ náà so nǹkan tó lónìí fẹ́ẹ̀ sí pọ̀ ju gbogbo táwọn táwọn Hmm. ẹnlẹ lulu olùdùn lóòótọ́ ìlú àwọn èèyàn jòlù olùdùn ó dáa lẹ́yìn olórin but olórin tẹ́wọ̀n yẹn ó dàbí ìdọ̀tí ni ó dàbí àkìtàn ni hmm. táwọn máa dàgbò nǹkan sí lára ó gbà wọn ẹni tó ní bá lọ ṣó lé nísìn tó bá ti pọ̀ lọ ṣó ẹni tí ò bá ṣiṣẹ́ ń bẹ̀ ló máa ná ju owó tó pa. ẹni tí ò bá tí ò bá lọ ṣó yẹn o máa bùkátà máa gbé wá bá olórin yẹn. àwọn ènìyàn lè lọ ṣó láwọn làwọn bá ń wà. ọ̀rọ̀ <laughs> táwọn olórin máa fèsì yẹn. bó ṣe rí nìyẹn bàbá wọn ní lára àwọn tí Alhaji Sikiru Ayinde Barrister tó fẹ́ràn dáadáa ni kódà àwọn oníbàbà wọn gan ṣé òun ló mú ìjọ yìí ní àbẹ́yìn lẹ pera yín ní. ní kíni. bóyá prince of Fuji. no àbí àbí Fuji àbí kíni. no ẹjẹ dà sọ̀rọ̀ ẹjẹ dà sọ̀rọ̀ ẹfẹ sọ̀rọ̀ pẹ sọkẹ ṣé mi ni mo pera mi ní àrẹ̀mọ àbí wàá lóko ní àrẹ̀mọ. ṣe ṣe aláàjì ni wọn ní ọmọ o àrẹ̀mọ mi ni. ṣe mú nǹkan tó látọjọ́ onílọ òṣùpá ẹ̀pọ̀ sáyédè lòun ọba orin sáyédè ni muritoda alabi àrẹ̀mọ àrẹ̀mọ fúnjì kòróye àrẹ̀mọ mr fúnjì kòróye muritadọ alalabi àrẹ̀mọ muritadọ àrẹ̀mọ. barista ló kọ fún rẹ ló kọ fún rẹ tó pè ní àrẹ̀mọ fújì àrẹ̀mọ mr fújì. onímuritoda mm-hmm. kòróye. kí ni sọ kòróye. kòróye he. kò rí òye he. àrẹ̀mọ mr fújì. èmi ni mo Barrister ló fún Múrítọ́ndà ní àrẹ̀mọ Mr Fuji bàbá kìnìún tó wá lè ṣe débẹ̀ yẹn ah. kó tó lè họ́ débẹ̀ kí ni rò pé Barrister rí ẹ pọ̀ bá. àpò ló tọ́ ọjọ́ tí mo rí wọn hmm. ó ní nǹkan tó ń sọ pé pé ah, sọ alhamdulilayi ah. pé so lọ́tọ̀ ni pé dàbà kẹ́yìn tó rí irú ara yẹn wọ́n máa tó wọ́n máa ń ṣe báyìí báyìí wọ́n ṣàtọ̀rọ̀ yẹn bí òwe wọ́n ní à mo like music ẹ gan mo like music ẹ olùkọ́ni méjèèjì kọ́kọ́ gbọ́ music ẹ̀ ń gbà yẹn gbà still alive yẹn it's very it's very interesting. ẹ ń sọ̀rọ̀ àìsàn rẹ̀. wọ́n yí bá mi sọ̀rọ̀ lórí ẹ̀nìyẹn sọ̀rọ̀ àwọn aláìní music yìí mo ṣá wà lórí ìkúnlẹ̀ ẹ̀bẹ̀ gbogbo dáhùn dídé dídé dídé mú kébà náà wọ́n yẹ sí kí mi ṣe gbẹ ah, gba nọ́mbà mi n time tó bá ti dọ́là Amẹ́ríkà rí mi àìsàn bí àmúlẹ̀gbọ̀ wọn ti ní bàtà tó rẹ ní ah bàtà tó rẹ sẹ́kọ̀ntà wọn ní ah gudugudu yẹn pé ah in fact àwọn láti sọ̀rọ̀ nípa gúdúgúdú yẹn nínú rẹ́kọ̀dù àwọn because gbogbo àwọn olórin àwọn èèyàn most of àwọn èèyàn ìlú náà máa ń jó tàdídì kí náà máa ń jó wọn gbọ́ mẹ́sàgì wà nù orin gbogbo àlá máa pa á lóore ni àwọn onílà tán pé náà fi sọ pé tàdí ó kọrin pé tàdírẹ́kẹ̀ ló pọ̀ tó máa ń jó gúdúgúdú ló jẹ́ kán sọ̀rọ̀ yẹn pé gúdúgúdú yẹn. ṣé ẹ̀yin rẹ́kọ̀dù tó jẹ́ gúdúgúdú ni. ẹ ti mo sọ pé ẹja máa wùwà bí ẹni tó máa kú lọ́la bọ́sẹ̀ kọ́ ni pé káyè máa wá pé tó bá gbọ́ wà sí ni. fẹ́kẹ̀ kọrin yẹn ni bàbá ẹ dákun. ẹja máa wá bí ẹni tó máa kú lọ́la o káyè máa wá bí ẹni tó máa pẹ́kẹ̀sẹ̀ múre ikú òdọ́jọ́ o àrùn odò oṣù ikú òdọ́jọ́ o àrùn odò oṣù a lè sọ pé máa pẹ́ kó lọ yá a lè sọ pé máa yá kó dẹ̀ lọ pẹ́ òjò mẹ́ni ọwọ́ ikú mẹ́ni kẹ́ni òjò mẹ́ni ọwọ́ ikú ọmọ olóore ẹja máa wá bí ẹni tó máa kú lọ́la o káyé máa wà bí ẹni tó máa pẹ́ kése tí mo ní 1960 lágbo mi níráwá o ní 1960 ìta kì máa sọ̀rọ̀ ju torí. torí àsìkò torí àsìkò bàrísà wa gbórin wa gbórin wa ní à ah! fún èèyàn láti ronú lọ báyìí kò ń ṣe olórin lásán ń láti ń láti hmm. máa bá máa bá lọ. ó ṣe bí èmi ni. Hmm. ọ̀rọ̀ sọ bá a ṣe ọdí pátọ́mọ nìyẹn máa ń pè wọ́n báwo ni àwọn náà máa ń pè mí wọ́n lè pè mí tí mi wọn á pè mí àsọ̀rọ̀ mọ́dà náírà lórí fóònù á gbé fóònù fún bàbá mi á ní gbé fún màmá gbé fún bàbá àwọn ìyàwó mi gbọ́n wá kí wọn. bàbá láàrin àwọn tí barista lẹ gbé kalẹ̀ lẹ sọ dáadáa yìí hmm. àwọn táwa ń rí lẹ́nìí àbáwọn tí ẹ̀yin wò bí aṣáájú ṣáàtì ẹ̀rọ àwọn kan tó sì tún ṣe bẹ́ẹ̀ fún yàtọ̀ tó ṣe bẹ́ẹ̀ fáwọn kan. tí bá tó ṣe bẹ́ẹ̀ náà mi lè sọ ẹni tó ṣe bẹ́ẹ̀ náà lòṣùpá ló máa ń tó ṣe bẹ́ẹ̀ sí mi nígbà tí nígbà ìbọn nísìnyí àti padà wà bẹ́ẹ̀. ó máa pè Saheed Òṣùpá. aláàgì láti máa gbé alo aláàbò ní afa one everything mo lè wà mo ní à èmi gbọ́dọ̀ ní kí pé mo gbé mo wà ní ṣé wà ní máa kí ya ọjọ́ bẹ́ẹ̀ wẹ́rẹ́ àti pàjọ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn láti lẹ̀. káwọn èèyàn tó yí sí i. nígbà tí ó lé mi tí àrà bàbá yàjà kí máa wá mi wá sí ilé àwọn pé kí ló ṣe é kí ló ṣe é. fáwọn tó ń wò wá èmi mọ̀ pé orúkọ rẹ̀ àwọn ọmọdé tó kùnà aláìsàn Òṣùpá ni. náà ló ń gé jàkí. o ti wá sí àti olùwàjọ pé kí ló ṣe é wọ́n ní wọ́n ní nǹkan ṣe tó ti wá yes tó gbé ó gbé ó wọ báìkì wa bá lé mi so ìfẹ́ ló wà ń bẹ̀. ẹ ti pààlà bẹ́ẹ̀ báyìí lé ní ṣá. àló ah! jẹ́ mọ́ndé tó kọjá yìí aláyé pè mí fún ara ẹ̀ pé ń bolo wa tọjọ́ bẹ̀ta nínú máa rí. ẹ jẹ́ kí wàá wọlé báyìí <laughs> ibi ìyàwó gan Saheed Òṣùpá. ẹ tí wàá mú Òṣùpá a máa wò ní nǹkan mi hmm. Hmm. but ó máa ṣẹlẹ̀ ṣẹ́rí ọ̀nà àti ọ̀nà àti nígbà mi máa sọ̀rọ̀ di nǹkan tó yóò fẹ́ jẹ́ ojú tẹ fíìmù ṣùgbọ́n kọ́lẹ̀ fíìmù bó ṣe ń kọrin gidi náà ló wà òkè oníwà gidi kò ṣèyàn tó burú but ayé gba ayé gba gbogbo nọ́mbà mi. ìgbọ́dọ̀ rọ jù lágbọ́dọ̀ tó táyé gbangba ẹni fún ayé tó dẹ̀ gbọ́dọ̀ fún. no gree for anybody ẹ gbọ́dọ̀ fi sínú ayé ìgbà ló fàyè tó dẹ̀ gbọ́dọ̀ fàyè tó fún wọn tẹ́rù lẹ́gbàdúnlé. òṣùpá oríṣiríṣi àwọn ọmọ sáà aláyẹ à olóṣà ni olóṣà ẹni ọmọ lọ́bí ẹ o dàkí lé o. normal person nice guy ni ọlọ́run ọba pàjùbọ kò sí ó ti yẹ pé mo sọ̀rọ̀ sọ̀rọ̀ reality. tẹ mọ̀ tóun náà tẹ jẹ́ mọ́ra yín dáadáa àwọn akọni fújì níbo lẹ ti kó dé ìlú èbó mélòó lẹ ti lọ áfíríkà mélòó lẹ ti yà sí. nípa ìrìnàjò àwa ìrìnàjò ẹ̀dá láyè alhamdulilayi wọ́n ń gbé fújì lọ gbòbí tó ń gbé lọ nínú áfíríkà wa ń bí wọ́n ti pè wá lọ sí bíyà eh, wọ́n máa ní eh, north south east west. ní nàìjíríà ní nàìjíríà bí lórí mẹ́rin àgbà nàìjíríà. ẹ ti débẹ̀ àti débẹ̀ áfíríkà ńkọ́. áfíríkà ó dà pé áfíríkà náà àti try láti dé west ó dà west la gbogbo la wà yẹn ó dà west africa la wà yẹn gbogbo àwọn ghana ń bí gbogbo ghana east gbogbo àti lọ́wọ́ àwọn ọmọ gbogbo àwọn ghana nkankan àbíjọ kútọ́nu. ìlú èbó ńkọ́. tá a bá sọ̀rọ̀ pé aside country náà. No. Mm -hmm alihamudulilayi ah, wọ́n ní wọ́n pè bìkan London lu yóò kíra kan àti wàhálà sí lóbìnrin náà. ẹ lọ London náà lọ London náà wọ́n pè bìkan ní Europe dà pàdé báwọn. ẹ ti dé gbobìnrin náà. so wọ́n pè bìkan ní ilé àwọn chincho. China. wọ́n dà pàdé báwọn dé bẹ̀rẹ̀ náà. níbẹ̀ yẹn náà. wọ́n dà pàdé bìkan ní Malaysia náà. èdè Mali náà. so àgbẹ̀ bẹ́ẹ̀ mélòó ìfẹ́ kàtẹ́pàtẹ́ máa bí tá à ń lọ gan bí tá à fẹ́ yà gan torí bí tá à ń lọ máa tún ní stop over àtúmọ̀ dúró bí ọjọ́ méjì. níbẹ̀ níbẹ̀ tí wọ́n tún wà tí ó ń ṣe nàìjíríà. ẹ tún ṣeré fún wọn. tí wọn pe ah nine minutes mo ma ṣe ẹ ma dúró ẹ ma sọ̀rọ̀ fà ẹ dúró ah, ah, ẹ ma wọlé ẹ ma wọlé Japan ẹ ma wọlé o ah wọn sáré tó ṣe ẹ pṣẹ. ẹ kọ̀lẹ̀ kọjá báyẹn. ẹ kọ̀lẹ̀ kọjá báyẹn àìmọye bẹ́ẹ̀. Hmm. so bí wọ́n ti pé inú gbogbo olùbí abẹ́rẹ́ amẹ́ríkà nìkan ló kù sá. tẹ́fẹ́ lọ yóò sì ṣe ṣe lágbára ọlọ́run ẹ ń lọbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àbá mórítọ́ndà èyí tẹ́ bá ń ṣe yìí ṣé ọmọ yín kan náà mi tẹ̀ tí rí kankan nu tó ń ṣe tó tẹ̀ ṣe bẹ́ẹ̀ mi tẹ̀ tí notice kankan nu tó tẹ̀ jọkọ bẹ́ẹ̀. ẹyin ìbọn náà ràn án ni. Ah, èmi ṣé bàbá tèmi ṣé bàbá tèmi ló fònà ojú mọ nǹkan mi. àtàbà hmm. bí mo àlè fọ́ọ̀sì ọmọ ṣe nǹkan wà á fẹ́ kó kàwé bọ̀ tó wá ní nǹkan tó fẹ́ ṣe eléyìí nǹkan tá kọ́ṣà ní education wọn tó ẹ̀tọ́ tèmi kì í ṣe fún wọn ẹ̀bùn ọlọ́run ọba tó bá jáde lára wọn bismillah. ọlọ́run fún yín ní ó fún yín ní ó fún yín ní ọgbọ́n ó fún yín ní mọ̀ ó tún á da yín ní àwọn obìnrin ń kọ́ ọgbọ́n lẹ̀ ń dá. wàhálà nìyẹn o ó dàbí nǹkan tí mo ní ọ̀rẹ́bìnrin tí mo ní pọ̀ ọ̀jọ̀ ọ̀rẹ́kùnrin lọ́wọ́ làwọn obìnrin fi rò páláṣẹ́wó ni mí mo ní ọ̀rẹ́bìnrin tí mo ní pọ̀ ọ̀jọ̀ ọ̀rẹ́kùnrin lọ́wọ́ o làwọn ayé fi rò páláṣẹ́wó ni mí ṣùgbọ́n ṣé tí mo ń ṣe o ló jẹ́ ṣe ayé ló jẹ́ kóbìnrin máa fẹ́ mi pẹ̀lú ọkùnrin ká má parọ́ ká má jalè bàbá abíbá kóbìnrin ṣe ń fẹ́ mi lọkùnrin ń fẹ́ mi mo ní èmi abímáradán eyín fúnjọ owó èmi no pimples ọyẹ pumping lẹ́gẹ́lẹ́gẹ́ dey destroy ọkọ. akuru yẹjú wọn <laughs> ni ọmọ ẹlẹ́lẹ̀ yìí ìbàrẹ̀ tìyẹ ò ní bàjẹ́ látijọ́ títí ìṣọ́ ọmọ mi ò ṣeré ẹlẹ́ẹ̀lẹ́ yìí rí gbogbo eré ló fi ń tẹ́ mi lọ́rùn tán èmi gan kẹ ọ̀rọ̀bìnrin ní ọ̀rọ̀bìnrin àtọwọ́ṣẹ́ wà yìí kò ṣe yà. wọ́n ní tẹ bálẹ̀ wọ́n ní odidi lọ́ọ̀yà rẹ fẹ́. àmọ̀fin ah! ẹgbẹ́ lọ́ọ̀yà sílé bí ìyàwó. àní iṣẹ́ ọjà tóbi kò ṣe yà so ibi tá a bá dé alihamudulilayi. afẹ́fẹ́ lọ́yà eh, ẹ̀fọ́ fún náà mò ń sọ pé gbìyànjú tí wàá gbogbo aṣọ àjà lọ́jà bò ó ti wá rí pé ó ti wá rí pé ó ti lè fẹ́ nìkan náà pé ó ti wá gbé nìkan sílé pé amòfin nínú ah, alihamudulilayi. ojú rẹ nìyẹn bí èèyàn tó lè fẹ́ amòfin lọ́yà irú impact tó máa nínú láìpẹ́ yín ah, ṣe báyìí àwọn kàwé wọ́n ṣe gbẹ pé jáfòfin hmm, wọ̀ kó tó lè sáyẹn pẹ̀lú báyọ̀ wá kó tó lè bá amòṣe bọ́lá tó ṣe wọ́n fẹ́ pẹ̀lú yín orí mọ́mọ́ ìyẹn ó tiẹ̀ ní pààtì kan nínú ìrìn àjò yín. definitely kò sí bẹ́ẹ̀ ṣe máa fẹ́ àwò tí ò ní nípa nínú ìrìn àjò yẹn so kúlọ̀ wáyé ká fẹ́ ọ̀ tó máa nípa burúkú náà nínú ìrìn àjò wa ni bọ̀ tó nípa gidi nínú ìrìn àjò wa pé lọ́dún ìgbà tí mo fẹ́ la fẹ́ra wa láwọn ọ̀tẹ́ pé àwọn onífúnjẹ pé oní life tó onífúnjẹ máa ń live gbọ̀ngbà tá a fẹ́ corporate woman oní life tí mo oní life tí mo ń live. nígbà switch díẹ̀ ẹyẹ ẹyẹ bá díẹ̀ múlò. láwọn life kọ̀ọ̀kan pé náà so adúpẹ́ fọlọ́wọ́ bá pé lórí kàyà ṣé ó tiẹ̀ ṣé ó tiẹ̀ kí ló kàn pẹ̀lú kárí àmì gbogbo pé ṣáàlájì ṣe òbí òkè ayé òkè ṣá ṣé kò sí problem no problem èmi mo ṣiṣẹ́ mi lọ mi kò sí kọ́tò kò gbọdọ̀ jẹ́ mi. ṣó tiẹ̀ ṣàlẹ̀ àmọ́ fún yín. pẹ̀lú ògo Ọlọ́run ọba ah, ah, bí obìnrin ó bọ́kùnrin. nínú ilé tọ́ndà àlàbí ọmọ orímádégún bó wà ní lọ́yà báyìí lónìí. ó wà dáadáa. àjọ wà náà àjọ wà náà ni. tó kò ní bàjẹ́ o kò ní dàrú o láti iléeṣẹ́ AK Media Concept a ti ṣe bẹ́ẹ̀ ọ̀gá wa tí wọ́n jẹ́ olórí wa pápátá káàfàtà arábìnrin Yọ̀sọ́lá Akíndéjú àyà àṣekú ní kí agbélé fún yín pé ká fi dúpẹ́ gbà bàbá tẹ bá débi oyin mọ́mọ́ ẹ oyin mọ́mọ́ ni. Ah! Ah! oyin oyin ah! oyin dídí oyin kan náà oyin tán oyin ni gbogbo ẹ̀ oyin àdùn oyin gbogbo ẹ̀ ló wà ní oyin ni oyin gan oyin mọ́mọ́ ni bẹ́ẹ̀ ni oyin mọ́mọ́ program tó ládùn tó lóyin kárí ayé ẹ máa wo oyin mọ́mọ́ lè tó oyin mọ́mọ́ lè tó Oyinmomo lètò Oyinmomo lètò ètò tó kárí ayé ni Oyinmomo eto Oyinmomo lètò Oyinmomo lètò Oyinmomo lètò Oyinmomo lètò ètò tó kárí ayé ni tí gbogbo ayé máa wo Oyinmomo lètò ẹ máa wo Oyinmomo wọn lọ fẹ ṣe gbọmọ. bàbá ká tó mọ lọ ká tó mọ lọ kò sí irú ìrìnàjò tí yẹn lè rìn tó tó ọdún rẹpẹtẹ báyìí ẹ ti fọdún rẹpẹtẹ sí o tẹ ti kó sínú kínní kí lọ́jọ́ mọ́ nígbàgbé ṣé mi ní fi kí nílẹ̀ báyìí ṣáà ṣì bá a lọ báyìí kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. ẹ̀yẹ ti kọjá. ẹ̀yẹ já mọ̀. ìyẹn ti pẹ́ pẹ́sẹ́ yìí because àti òrùra àti òrùra mo sọ̀rọ̀ sọ̀rọ̀ kan bíi thirty years back thirty pé ah iṣẹ́ fẹ́ lé wa yẹn máa ń pè nǹkan ní ẹni ẹ̀ ń fẹ́ pè náà ẹ̀rù iṣẹ́ ni. àbí iṣẹ́ fẹjúmọ́ yín. ẹ̀rù iṣẹ́ ẹ̀rù iṣẹ́ ni tó bá fẹjúmọ́ tó bá tó bá ṣọ̀nà èèyàn wà gbàbọ̀ mí lọ. èèyàn gbàbọ̀ mí lọ. Mm. ọ̀tọ́ pọ́n náà ni tó bá fẹjú mi. no gree for anybody. <laughs> ṣẹlẹ̀ àbójú mi rẹ ni mo dájú pé wà lọ́jọ́ mọ̀ kí ló ṣe asásẹ́yìn fẹ́ so wà á lè wà á lè bá. ngbà yẹn oṣù yóò rọjú wọn yẹ. kí ló ṣẹlẹ̀ ngbà yẹn. ni ah, eh, two thousand and two thousand and one. Hmm. ó ti kí ẹ̀ kankan two thousand and one. Hmm. lọ́nà ìbàdàn express tí mo fi ṣe still alive ńgbà yẹn. ok still alive lẹ́sìn gbà yẹn olùwẹ̀lẹ̀ kó ń gbà náà lọ. Eh, mo kọrin mo ní eh, dẹ̀dẹ̀ polongo pé mo kú o dẹ̀dẹ̀ pariwo o dẹ̀dẹ̀ tó pínpín sí adọ́ńdà dẹ̀dẹ̀ polongo o àwọn ọ̀tá àti ìfẹ́ máa yọ̀ mí wọ́n rí pé mo kú ni kò dẹ̀ síkú lójú mi tọ̀ǹda ọmọ ọmọ rí àmọ́ ojú àṣà wọn ní kiri ibi ìtàwọ́dì kí ọ̀ràn burúkú kì í bá lé kí bákúnlé o bàtà ọ̀fọ̀ kọ́ má bọ̀ sílé wa nígbà táyé ni mo dá lápá pé mo kàn lẹ́yìn pé mo dá lẹ́sẹ̀ méjèèjì wọ́n tún sọ pé mo kú ni tí ò dẹ̀ sí kú lójú mi tọ̀ǹda ọmọ ọmọ rí yá wọn dẹ̀dẹ̀ polongo. ọjọ́ ọmọ ni bàbá wa ń kọ́. ọjọ́ kan nìyẹn torí jọ ẹsẹ̀nsẹ̀ bí ìrìn mẹ́ta ló kù. àwọn orin mo ti ẹ̀fẹ́ fún mi bíi méjì ká tó aṣọ ọjọ́ tí ó tinú yín dùn nídìí iṣẹ́ ẹ fún mi méjì rẹ pé ah ẹ mi kò ní dín inú mi gbogbo yín kò ní dín mẹ́yìn kò ní jọ dín mọ́ gbogbo wa ọ̀nà àtijẹ ọ̀nà àtimu kò ní dín mi sọ pé kò ní dín mọ́ mi kò ní dín mọ́ ẹ kò ní jọ dín gbogbo wa ọ̀nà àtijẹ ọ̀nà àtimu kò ní dín wa o torí pé ọ̀nà fún lọ́nà ọ̀run múrí tọ́ndà ọ̀nà fún lọ́nà ọ̀run wa ò ní di fi jíjẹ wa kó o má fi wa sọ́wọ́ ọ̀tá wa àwọn abínú ẹni àwọn ọ̀nà máa ń bí tẹ́nì kan ò bá jẹ́ hmm. tẹ́nì kan ò lè dá ọlọ́run má bá tèèyàn jẹ́ kó fi tún tèmi ṣe ọlọ́run má bá tèmi jẹ́ kó fi tún tèèyàn ṣe ẹ ṣàmì kò ní dí mọ́ mi ní àlàdé ọmọ mádégún sọ bẹ́ẹ̀ sọ pé kò ní dí mọ́ ẹ kò ní jẹ́ dí mọ́ gbogbo wa ọ̀nà àtijẹ ọ̀nà àtimu kò ní dí mọ́ wa o kò ní dí mọ́ mi kò ní dí mọ́ mi kò ní jẹ́ dí mọ́ gbogbo wa òyìnbó ọmọ ọ̀nà àtijẹ ọ̀nà àtimu kò ní dí mọ́ wa o ó ga bàbá ká tó máa fi eléyìí ṣe lọ mo ní ìbéèrè kan ti fẹ́ béèrè mo ní pé ìjọ òní ni yín dùjú ẹni ojoojúmọ́ náà nìbọ̀ tí wo ni ó jẹ́ ó jẹ́ òtéńté tó dùjú pé ah gbowó lẹ rí ni wọ́n bù yín mọ́tò ńlá ni àbí. ẹ̀rọ ojúmọ́ rẹ̀ ní tí bá fẹ́ sọ amẹ́rẹ́ ojoojúmọ́ ní ọlọ́mọ àbọ̀ ànújẹ. àmì ọlọ́run. bọ̀ nígbà ìjọ tí ọdún ọtún kọ́ fẹ́ lọ mẹ́kà hmm. pé àwọn fẹ́ lọ dàlájì. ọdún mélòó sẹ́yìn báyìí. ó ti pé twenty something years mo sọ̀rọ̀ nípa mo sọ̀rọ̀ two thousand and two. ah lọ́dún náà lọ́rọ̀ ẹ̀mọ́ o jọ mí lójú ń gbà yẹn pé ah twenty two years ago pé ah! alájí kẹ biribiri bàbá mi ò lọ ìyá mi ò lọ mo fẹ́ dà alájí Allahu Akbar mo tún wá dà alájí mo tún wá ọdún wọn tún wá ṣọlọ mo tún wá sanwó bàbá ah mo tún sọ àwọn èèyàn ah. ẹ̀rọ àbánilọ mẹ́kà ah, ah. alhamdulillah alhamdulillah. so àìmọye bẹ́ẹ̀ oríṣiríṣi kan bẹ́ẹ̀ hmm. bẹ́ẹ̀ bàbá tó kẹ ìfúnpọ̀ bàbá tó kẹ ìdí ṣéwù ah. tó kẹ ìdàfà ńlá níbi orin fújì yìí o ẹ apàdà àṣeyẹyẹ fún wọn tó kí adéomú ajíkànyé tó mọ lọ sí ilé wọn kí n tó mọ lọ sí ìlú bàbá mi ní sàárẹ̀ olú mo fẹ́ kí ẹ forin káfí kí àwọn pé tó ẹ tún padà ń jọ mi. orí àlàjì ọlọ́run lónìí wá o àwọn ọkọ́lá nira wa gbogbo alamọ̀ ọ̀pọ̀lọ́ lónìí wá o àwọn ọkọ́lá nira wa gbogbo tabẹ́ṣe lamọ̀ ọ̀mọ̀ ohun tí ó ṣe wa aburú oníṣẹ́ nìkan kan wá mi gbogbo nǹkan tí a ń béèrè lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀ náà ló máa tẹ̀ wá lọ́wọ́ tọ́rọ bá ti ìfọlọ́hún ń ṣe ìgbẹ́kẹ̀lé ọlọ́run lóun ló ṣe ọ̀nà fún ìgbẹ́kẹ̀lé èèyàn asánlágbá ń bẹ o ọmọ èèyàn abidiyan ọ̀yàn o olùgbàgbé òun lọmọ àdámọ̀ òmùrí ọlọ́run ọba olùrántí ìyẹn lẹ́yìn tèmi bẹ́ẹ̀ dákọ̀ o ilẹ̀ ayé kò sí lọ́wọ́ ẹnì kankan ó dàbí destiny ọmọ ẹ̀dá láyé lágbájá kan ló ṣe mí o kò sí ń bẹ̀ kádàrá ọlọ́run lórí mi dẹ̀ ló dẹ̀ ló ṣẹ́ Oyinmomo Little wá wò.